ṣẹ́rù yóò máa tà. àwọn ẹni tí a ń rí agbẹjọ́rò lọ wọn àwọn góòlù dr moses jennifer fashe ògbóǹtarì fún fashaki ẹgbẹ́ fashaki.

wọn ní wo ojú ọ ṣùgbọ́n Buhari àtàwọn ẹ̀rọ ẹ̀ wọn náà ò mọ tó máa bá wọn sí ṣùgbọ́n ní bá sọ pé ẹ má pa wọn wọn gbé ẹ̀wọ̀n àwọn olórí burúkú DSS wọn ní kó máa lé wọn kiri kó máa lé wọn wọlé wọn gbé ọmọ ọlọ́run wọ́n pín sẹ́kọ̀ọ̀sì wọ́n tún wájú pé iṣẹ́ Buhari nìyẹn náà ṣé ẹni tí wọ́n àti jẹ́ pé tí ọ̀sán wọ́n lù kíkò wọ́n ní kọ́ lọ́ọ́ fi wáyé pé ṣùgbọ́n Buhari o ló máa ń gbọ́ mi àti wọ àtàwọn ìran ẹ̀ àtàwọn DSS tó kó jọ inú Ọlọ́run ló máa pa gbogbo yẹn Yorùbá ń lọ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ lọ àwa ń lọ a ò lè bá ẹni ṣe kò sí nǹkan tó dà wá pọ̀ àjọ ní ìṣẹ́rù ìjọ. kí ni ẹ rò pé àǹfààní tó wà nínú tábàgbà ilẹ̀ Yorùbá àǹfààní. àti ẹ̀ka tó rí dídí ọ̀mà á bá pa ìjọba gba orílẹ̀-èdè wa èèyàn kan ṣoṣo òun ló tún kù sáyé ṣe tí gbogbo wọn sọ wọn lọ síbẹ̀. tó bá sọ pé nàìjíríà pé iye owó kan báyìí ló wá látòkè òkun owó èmi àti ìjọba ẹ̀ wà ní ìfúnà níbẹ̀ ló ló ń ṣiṣẹ́ wọn. àwọn yìí ṣe owó tá a bá pa ní àbọ̀ wa òun á fi lọ́jọ́ àwọn ọmọdé kó lọ wọ́n á sẹ́ni àwọn ọmọ lọ sí oxford wọ́n sẹ́ni wọn lọ sí cambridge wọ́n á dá wọn padà wálé wọ́n á sọ̀rọ̀ sí central bank wọ́n á gbé wọn petroleum company àwọn tiwa ẹ̀wọ̀n service ká ń kó àwọn tiwa lọ sínú kó nílẹ̀ ẹ̀wùsá níbi tẹ́fọ́ tí máa fẹ́ jẹun kan àwọn tí wọ́n wá kó wá bí àkọ́ndíṣọ́n lè ló ṣe ń parí báyìí. Tí wọ́n fẹ́ kó stọ̀, wọ́n ló kú lọ́kùnrin ọmọ Buhari ń ṣe. iṣẹ́ wo lọmọ Buhari ń ṣe. tí ó fi ń fi rárá Buhari fọ́ọ̀tì lọ́jọ́ kọ́lé lórí mílíọ̀nù ló ń gbà. sáárà Buhari ó ìjábọ̀ Buhari báyìí ní ilé ẹ̀kẹ́ yóò ṣiṣẹ́ wọn kà kó Nàìjíríà wọn ti kó lọ sí Buhari wọn ti ṣe wọn ló ń ṣe àmọ́ bóyá sí Buhari ní Nàìjíríà lọ Buhari gan wọn báyìí àmọ́ èyí tó jẹ tó bá fi wá sílẹ̀ a ò jẹ́ a ní gbogbo àwọn ẹ̀sìn sí we no go after him ẹ ká máa lọ sí owó yóò pé ẹ̀kọ́ ọmọ àwọn fúlàní láti kúta gálọ̀nù láti Libya láti tunisia ẹ̀fọ́ ẹ̀fọ́ passport wọ́n ń gbowó lọ́wọ́ yín tó ń kọ fún àwọn terrorist ẹ̀wọ̀ àrẹ́sì ẹ̀ o àwa sọ pé ẹ suspect on suspicion lọ́ máa gbé odó iyán náà fi fọ́ orí èèyàn DSS e láì ṣe terrorist àmọ́ yàtọ̀ nínú yín àti terrorist mọ́ ah, eh, torí ẹ̀yin tó ní master mind ní terrorism tẹ́ ẹ máa lọ bí èèyàn lójú oorun kẹ́ wá gbọ́ ọ àwọn obìnrin àdìmọ̀ Britain àwọn obìnrin àwọn obìnrin a sì ń pọ̀ wá rí òwò báyìí ṣé rí ọmọ tẹ tẹ tó ń pè ní Lady K tí ẹ ò bá fi sílẹ̀ gbàdógbàdó máa gbowó àgbàdo lọ́wọ́ gbogbo yìí à ń bọ̀ wá bá yín ní òwò obìnrin tá a máa ké sí gbogbo àgbáńlá ayé torí a pé ọmọ yẹn níbẹ̀ ṣe jẹ́ ẹ̀yin Fúlàní olórí burúkú ẹ ti máa bá sùn níbi tó wà tòun tóyún nínú tóyún ẹ bá jábọ̀ ẹ̀yìn kan náà jábọ̀ bọ́ bá síkì ẹ̀yìn kan síkì ẹ pè ní terrorist nísìnyí kẹfà á lè lọ fi sí isolation isolation náà máa lọ fi sí torí wọ́n charge for terrorism isolation náà máa lọ fi sí wọ́n máa da fúyàláyà fúlàní ẹ̀yin DSS lọ wo mali ẹ wo gíní atẹ́gùn tó ń fẹ́ ń lẹ́lẹ́lẹ́ ó máa tó ń fẹ́ dé nàìjíríà tó máa gbá gbogbo yín o ẹ fi wá o ẹ yọ̀ọ̀dá yorùbá o àwa ń lọ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ àwa ń